money as you know? Money is the root of all evil. Money, money, money. There is magic in the name. It is powerful. It is wonderful. Money can save, but it can also kill. It can be a good servant. It is often a bad master. Indeed, money is not bad in itself. After all, here in Nigeria, without money, you are Mr. Nobody. Your words have no weight. Friends and brothers desert you. But once you have money, your friends and brothers multiply. Women and even men will adore you. And because money can perform so much wonder, provide so much comfort. People now worship money. And so the love for money, the lust for money has become the bane of our society. Money, money, and more money. That is the cry everywhere. People want more money by hook and by crook. Hence the increase in crime in our society. Friends now kill friends to make money. Wives betray their husband for money. And even some men sell their children for money. Nigeria. Rock, rock City of Nigeria. This is Fresh 107.9. You're ready to level up your work skills. To help you get there, we developed the APSA Ready to Work app. It's perfect for people like you. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀ bá la wà nílùú the ones we call the Ready. Via the app, you can complete four learning modules. From the rock city of Nigeria, rock, rock city of Nigeria, this is Fresh 107.9. Some of our holy places of prayers have become commercial or business houses where money and not God is openly worshipped. But must this madness continue? there must be a stop. Otherwise, we are doomed forever. Why should drug pushers, armed robbers, and those who embezzle and do níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa ìkànnì fresh tún rèé lákọ̀tún one zero seven dot nine fm òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ìlú abẹ́òkúta ẹtìmọ̀ wípé lọ́wọ́ àákò báyìí àwọn òròyìn tó kọ sí sọgbẹnu tán ńlá máa ń mú wá sí etí gbọ̀nyìn tòní òtẹ̀tì àdúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ̀n ọba kókó kó òròyìn tó kọ sí sọ lọ́sàn-án tòní lókànlẹ̀kùn yín tó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè àwa òpékólókó mọ̀rọ̀kọ bẹ́ẹ̀ la òpékólódò mọ̀rọ̀dò ẹ̀ṣọ́ àti báwa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ̀fẹ́ tí gbéyàwó ẹ̀ àwọn kókó ìròyìn tó ṣe bẹ́ẹ̀ kọ sísọ níkànnì tá a wà yìí ìròyìn kan eléyìí tó kọ sísọ èyí tó jẹ́ pé ó sì tún gbẹnu tán arákùnrin kan ló mọ̀ ti bọ́ sí àkàtà ilé ẹjọ́ báyìí látàrí wípé ọmọ ọdún mẹ́fà ńlókì mọ́lẹ̀ tó fi tipá tì kúùkù bá ṣe yùnkíyùnkí kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnu tán ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ ọ̀ṣun tún gbàlejò ọ̀dọ́ langba kan eléyìí tí wọ́n ti ní kí wọ́n fi sí àhámọ́ látàrí wípé ó jí àwọn èròjà kan èyí tó ń lọ bíi okòólénírínwó lé mẹ́jọ náírà wọ́n pé gbogbo àwọn nǹkan tó jí ọ̀hún ń gbé àwọn sí lé ní èjì ó sì ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà okòólénírínwó ní ìlú òṣogbo kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ eléyìí tó gbẹnu tán bẹ́ẹ̀ bákan náà ìṣẹ̀lẹ̀ míì tún gbẹnu tán o ní ìpínlẹ̀ imo mbẹ́yìn ọ̀gbàgbé ògúnnágbòǹgbò lókòwò kan tí wọ́n pé wọ́n rán lọ́rùn àrèmábọ̀ ń fọnná fọnṣu wọ́n pe ẹni tí wọ́n tọpinpin kó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó kọ sísọgbẹnu tún ọ̀hún wọ́n kò ti kọ̀ láti jẹun o ilé ẹjọ́ ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ ọ̀rọ̀ kọ sísọ bákan náà ẹ̀wẹ̀ ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ míì ní ìpínlẹ̀ rivers wọ́n pe ọ̀pẹ̀lọpẹ̀ àwọn alábàágbé àwọn mọ́jì ó bàjẹ́ ti ń bẹ ní agbègbè iná ni wọ́n mọ̀ dóòlà ọmọ ọdún mẹ́sàn-án kan ò lẹ́yìn tó jẹ́ pé ọ̀gá rẹ̀ ó fomi gbóná bọ̀ ọ́ àfi bí ìgbà tí èèyàn bá ń tu adìyẹ kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ gbẹnu tán ọmọ ọdún mẹ́sàn-án kan ni ẹ mọ̀ pókà gbáko lọ́wọ́ ọ̀gá abú ti ń ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ̀ ó gbẹnu tán bẹ́ẹ̀ ló kọ sísọ. So àwọn kókó yìí àti kókó míì tó bá tún láǹfààní àti rapala wọlé ìlànà mú wá sétí ìgbọ̀nyìn o nínú ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní ìkànnì fresh one zero oh seven dot nine fm òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ìlú abẹ́òkúta bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi à ń bọ̀. rẹ̀ tó mọ̀ ń wáyé ní Babalọlá International Memorial Miracle Car ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun máa bọ̀ wá darapọ̀ nínú ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùjọ rẹpẹtẹ. wá gbọ́ ilé agbára babalọla house máa di ṣíṣí fún ìgbà kejì lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹta di ṣíṣí rẹ̀ lọ́dún. bákan náà odò tí àpọ́sù babalọla yà sí mímọ́ yóò di ṣíṣí lẹ̀ fún dípòdípò láti gba àdúrà. ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu aláìní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. náà pinnu akínyìn káàbọ̀ padà sórí ìròyìn tó kọ sísọ ọkọ̀ọ̀kan ìjèjì kámọ́tà kọ́tà pé àwọn kókó tá a ti gbé kalẹ̀ sí etí gbọ̀nyìn kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ gbẹnu tán ó di ìpínlẹ̀ èkó lónìí rẹ̀ ilé ẹjọ́ májísírèètì tó fi ìkàlẹ̀ sí ìlú èkó àná òde yìí náà ni wọ́n gbé ìgbẹ́jọ́ kalẹ̀ tí wọ́n sì ń fi ẹ̀sùn kan arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ gbẹ̀ngà aṣáájú wọ́n pé kí gbẹ̀ngà aṣáájú lọ rèé lo ọdún mẹ́fà lọ́gbà ẹ̀wọ̀n látàrí wípé ó ṣe ń tọkọ sísọ gbẹnu tán fún ọmọ ọdún mẹ́fà gbẹ̀ngà aṣáájú náà ló jẹ́ ẹni ọdún méjìdínní ogójì gẹ́gẹ́ bí ìròyìn tó kọ sísọ ọ̀hún ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ àwọn ọlọ́pàá ni wọ́n wo àfúrásì ọ̀hún tuurutu lọ́wájú ilé ẹjọ́ ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbáǹkọ ni wọ́n kàn sí lẹ́sẹ̀ lẹ́yìn tí wọ́n sì ń pe ó fi tìpátìkúùkù tùṣùdésàlẹ̀ kòkó ọmọ ògówẹ́rẹ́ kan àti wípé ó da omi àlàáfíà lúrú ẹni tí í ṣe agbèfọ́ba Ikem Uko iná ló wá ń ṣe àlàyé ọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ pàṣáájú mọ̀tàṣe àgẹ̀rẹ̀ sófin ìyẹn lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún tá a wà yìí lágbègbè àjídò ní Badagry wọ́n pe ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà ń ló ki ọmọ ọdún mẹ́fà kan mọ́lẹ̀ tí í ṣe obìnrin ó sì bọ́ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ tipátìkúùkù iná lè fi olùgbòrò ẹ̀ tó fi ọ̀lẹ̀lẹ̀ rẹ̀ tẹ̀ ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ wò wọ́n pe nígbà tí wọ́n ṣe àyẹ̀wò tí ọmọ ọ̀hún wọ́n rí i pé lóòótọ́ ǹtọ́ ẹnìkan ti mọ́kàn roko lára ọmọdébìnrin ọdún mẹ́fà ọ̀hún wọ́n pe àfúrásì náà ìlówùwà kò tọ́ pẹ̀lú ọmọ ọdún mẹ́fà náà látàrí ipò fìtìpásìkúùkù èèbà àṣeyùnkíyùnkí àwọn òbí ọmọ náà ni wọ́n gbé ẹjọ́ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kó tó di pé àwọn ọlọ́pàá taari ọ̀rọ̀ lọ wájú ilé ẹjọ́ bó tilẹ̀ jẹ́ pé aṣáájú rawọ́ ẹ̀bẹ̀ pé òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun o uko iná ló wá pé ọ̀dà ẹ mọ̀ gba onídùúró afurasí yìí o torí n tó ṣe yìí ọkọ̀ sísọ bẹ́ẹ̀ bá gba onídùúró ẹ̀ ó tún ṣeé ṣe kọ́ mọ́ fi olùgbòrò ẹ̀ mọ́ lọ rèé fi dá wàhálà sílẹ̀ lágbègbè tí ń gbé àmẹ́ni tí í ṣe agbẹjọ́rò fún ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn iná ló pe ẹ̀dẹ́kun ẹ ṣíjú àánú wo oníbàárà òun látàrí wípé oníbàárà òun náà ni ló ti lo ọgbọ̀n ọjọ́ lákàtà àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ àmọ́ o ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún ló wá pé ọ̀dà gbogbo kómìnì kómì kí afurasí náà máa lọ sọ́gbà ẹ̀wọ̀n náà ó rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ ìyẹn afurasí o ẹni tí í ṣe adájọ́ náà ó rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ pé kí wọ́n gbé ọ̀rọ̀ afurasí náà lọ sí ẹ̀ka tó ń rí sí ìwádìí tóun ti ìfẹ̀sùnkanni fún àmọ̀ràn tó gbópọn wọn pé ẹ̀ṣẹ̀ yìí sì rèé eléyìí tí wọ́n fi kan afurasí náà ó láwọn abala abìkan tó takò nínú ìwé òfin ìpínlẹ̀ èkó torí pé èkó ò ní gbàgbàkúgbà bíi tí ìwù kó kéré mọ ẹni tí í ṣe adájọ́ májísírèètì ọ̀hún Patrick Adekomaya ó ti sún ìgbẹ́jọ́ o sí ọjọ́ kejìléní ogún oṣù kejì ọdún 2022 àmọ́ pé kí wọ́n fi afurasí náà pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n títí di ìgbà náà kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sí sọgbẹ́nu tán nílùú èkó wọ́n pe arákùnrin kan Gbẹ̀ngà Aṣáájú ó hùwà ògbójú ó sì kí ọmọdébìnrin ọdún mẹ́fà ó kì í mọ́lẹ̀ ó fi tipátìkúùkù bá a ṣe yùnkíyùnkí ó kọ̀ sí sọ. ó kọ́ sísọ ẹ̀kárẹ̀ ìpínlẹ̀ ọ̀ṣun níbi tí ọ̀rọ̀ tún ti gbẹnu tán bẹ̀. ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú òṣogbo ti ṣolú ìlú ìpínlẹ̀ ọ̀ṣun ó mọ̀ sí pé kí ẹnìkan àwọn kan, eh, eléyìí tí ọjọ́ orí wọn wà lábẹ́ ogún ọdún kí wọ́n máa wà lọ́gbà ẹ̀wọ̀n náà o àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni wọ́n pé wọ́n jí àwọn èròjà kan eléyìí tí ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà irinwó ó lé lóko náírà ìyẹn àwọn afurasí náà ni agboola adéyẹmí ẹni ọdún méjìdínlógún francis felix ẹni ọdún méjìdínlógún richard sunday ẹni ọdún méjìdínlógún àti abubakar rasheed ẹni ọdún mọ́kàndínlógún àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún náà ni wọ́n pe wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sófin lágbègbè òjì olówó nílùú òṣogbo ọjọ́ ajé gangan ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún tó sì kọ́ sísọ nígbà tó ń sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ ẹni tí í ṣe agbèfọ́ba razak ọláìwọlá iná ní í ṣe àlàyé ọ̀rọ̀ pé àwọn afurasí náà ni wọ́n mọ̀ lọ́ọ̀rẹ́ ṣe àfọwọ́rà lágbègbè sùúrù lérè off odi olówó road òṣogbo ìlú Òṣogbo gangan ti ṣolú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bó ṣe sọ àwọn afurasí náà ni wọ́n jí àwọn páànù lónírúurú ńgbà tó jẹ́ pé wọ́n ṣí iye owó tí páànù ọ̀hún jẹ́ ìyẹn páànù tí wọ́n fi kanlé o wọ́n ṣí ó sì ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ìyẹn three hundred thousand naira ńgbà tó tún fi kún wípé Rasheed ní ọjọ́ kan yìí náà ń ló tún jí gas cooker eléyìí tí wọ́n fi dáná wọ́n ní iye owó tiẹ̀ ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà wọ́n pe ó tún jí àwọn nǹkan kan bíi ẹ̀rọ tí wọ́n fi ń lọ́ta tóun jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá náírà wọ́n kó jí àwọn àga kan àga onírin àga oníke ìyẹn ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ogún náírà wọ́n kó tún jí àwọn ríìmù táyà tírélà ó ìyẹn jẹ́ bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà wọ́n pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ńgbà tí wọ́n fi ṣìpọ̀ owó ń lọ o bíi four hundred and twenty eight thousand naira ìyẹn ẹgbẹ̀rún lọ́nà okòólénírínwó àti mẹ́jọ wọ́n pé àwọn afurasí náà ni wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin o tó sì jẹ́ pé àwọn abala abì kan nínú ìwé òfin ìpínlẹ̀ ọ̀ṣun kòrò ojú sí ìwà eléyìí tó kọ sísọ ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé àwọn afurasí náà rawọ́ ẹ̀bẹ̀ páwọn ò jẹ̀bi ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wọ́n fi kàn wọ́n àwọn ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ló dá lórí pípẹ́ mọ̀pọ̀ jíjà olè àti àwọn ẹ̀sùn míì ọ̀gbẹ́ni K Adépọ̀jù eléyìí tó ti kéde ẹ̀ tẹ́lẹ̀ wípé àwọn afurasí náà ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ wípé àwọn ò jẹ̀bi o pé kílé ẹjọ́ jọ̀ọ́ jàre gba onídùúró wọn kódà wọ́n pé wọ́n ní agbẹjọ́rò eléyìí tí ń gbẹnu sọ fún wọn nínú ìgbẹ́jọ́ eléyìí tí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà wá gbé kalẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni A Adéyẹba ó gbé kí àwọn afurasí náà kí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n eléyìí ti ń bẹ ní iléṣà náà títí di ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí wọ́n pe wọ́n ti wá wọ́gilé wípé àwọn ò ní gba onídùúró àwọn afurasí náà bíi tí ìwù kó kéré mọ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ eléyìí tó gbẹnu tọkọ sísọ nílùú òṣogbo òṣogbo ìlú aróolú ìlú ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ẹnìkan tí ọjọ́ orí wọn wà lábẹ́ ogún ọdún náà ni wọ́n pe kí wọ́n lọ rèé wà lọ́gbà ẹ̀wọ̀n náà látàrí pé wọ́n ti ṣe ń tọ́gbẹ́nu tán kọ sísọ èròjà oríṣiríṣi ni wọ́n jí o eléyìí tó lé díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ìrìnwó náírà ó kọ sísọ. So. ajá pé láti ìlú Òṣogbo kámórílẹ̀ ìpínlẹ̀ Rivers torí kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n pé ọmọdébìnrin ọdún mẹ́sàn-án kan ní mọ̀ ń kérora lórí ibùsùn nílé ìwòsàn o lẹ́yìn tí ọ̀gá rẹ̀ Olúchi Nkemjika tí ó mu omi gbóná tó sì fi bọ ọmọ náà láti ru orí dé àtẹ́lẹsẹ̀ wọ́n pé lẹ́yìn tó lù ú tí gbogbo egun ara ẹ̀ dẹ̀ tán ni ló tún mi omi gbóná o tó sì fi wẹ ọmọ ọ̀hún ní agbègbè egbelu níjọba àbílẹ̀ obio apọ̀ ní ìpínlẹ̀ rivers ìníkọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sísọgbẹnu tó ọ̀hún ń ló ti wáyé wọn pe àwọn ọlọ́pàá ìní wọn ti wá tawọ́ gan nkemji kabayo lórí ọ̀rọ̀ náà tí wọ́n sì ti gbé ẹjọ́ ẹ̀ lọ sí ẹ̀ka tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn fún ìfimúfínlẹ̀ eléyìí tó gbópọn wọn pe àfúrásì náà ló mú omi ó kaná ó sì dá sórí ọmọdébìnrin náà wọ́n pe lẹ́yìn ọjọ́ mẹ́rin tí ara ọmọ ọ̀hún ti ń bó tòròtò iná làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ wípé ọ̀rọ̀ ti kọ sísọ gẹ́gẹ́ bí ìròyìn tó kọ sísọ ọ̀hún ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pé ọpẹ́lọpẹ́ àwọn alábàágbé àtàwọn ará àdúgbò tí ń bẹ ní agbègbè Paradise Avenue wọ́n ní bíbẹ̀ ẹ̀kọ́ intan wíyí kọ́là bá máa wí o wọ́n pé kódà kó tóó di wípé arábìnrin yìí tún yọ̀ǹda ọmọdébìnrin náà pé kó lọ sílé ìwòsàn lọ́rẹ̀ẹ́ gba ìtọ́jú wọ́n pé fọnfọnfọn fọn ẹni tí í ṣe alága agbègbè Paradise Avenue Sam Nkem iná ló ṣiṣọ́ lójú eégún ẹ̀ wípé kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló mọ̀ wáyé ní Port Harcourt ní ìpínlẹ̀ Rivers wọ́n pe ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àwọn mọ́jì ó bàjẹ́ sí ń bẹ ní àdúgbò wọ́n pe ọmọ ọ̀hún ìbá ti jẹrà kọjá àdájì nkem tọ́ka sí o wípé àwọn alábàágbé ni wọ́n lọ rèé ko arábìnrin ọ̀hún lójú pé ẹ dákun kí ni tí ń ṣe ọmọ tí ń ké láti bíi ọjọ́ mẹ́rin mẹ́ta kan tó sì jẹ́ pé àwọn ò rí ọmọ yìí ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná ni mo jáde lọ rèé ra nǹkan kí wá lóde tí àwọn ò fi rí mọ́ ó pé à ìmọ̀ ń sùn ni oorun ẹ̀ pọ̀ ọ fẹ́ràn kọ́ mọ̀ sùn wọ́n gbé bí ọmọ òun tún ṣe kéré o tí àwọn ará àdúgbò sì ní àhà ẹ bá ọmọ tí ẹ sọ pé ó ń sùn iná ní ń ké yìí wọ́n pé ìkánú àwọn ará àdúgbò lọ́ba já wọlé ó lọ rèé mú ọmọ náà bọ́ta ìmúùmú tí ó mú ọmọ bọ́ síta wọ́n pé gbogbo àwọ̀ ara ọmọ náà ó ti bọ́ tòròtò ìní ọba béèrè lọ́wọ́ ọmọ pé kí ni tó ṣe ọba yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n pé ọmọ bá tẹnu bọ̀rọ̀ ó sì rojọ́ wípé ọ̀gá òun ni ọ̀gá òun ni ó lu òun ní àlùkì lẹ́yìn èyí ńlọ̀gá òun tún gbé omi kaná tó sì dá sí òun lára ńlọ́fà o tí ara òun fi ń bó tòrò tó báyìí ó pé yàtọ̀ sí eléyìí ọ̀gá òun ọ̀mọ̀ fóun láyè láti lọ rèé tọ́jú ara òun nílé ìwòsàn èyí ọ̀rọ̀ kan sísọ àmọ́ wọ́n pé lára àwọn ará àdúgbò ní akpé a lè máa wo ọ̀rọ̀ yìí lójú kí àwọn kan lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá káwọn kan sì lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti tọ́jú ọmọ náà ẹ̀wẹ̀ ẹni tí í ṣe adelé alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin tó ń tàwọn agbẹjọ́rò tó jẹ́ obìnrin ní ìpínlẹ̀ Rivers Nena Ibokwe òun náà bu ẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ eléyìí tó kọ sísọ gbẹnutọ́ ọ̀hún tó sì pé àfúrásì arábìnrin Olúchi Nkemijayi kò ní lọ láì jìyà tòró ti ṣe ń tọkọ sísọ. So nígbà àwọn kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Nnamdi Omoni òun náà fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ kọ sísọ ó pé bẹ́ẹ̀ bá rí ọmọ ọ̀hún béèyàn jórí àwọn ó di dandan kó mọ́ lójú o nítorí pé ọ̀rọ̀ kọ sísọ síbẹ̀ ó pé àmọ́ àwọn tara bọ ìwádìí o àwọn ó sì rí dájú pé ìwádìí tó gbópọn wáyé lórí ẹ̀ káwọn lè mọ kíni tó fà á tí arábìnrin náà tó fi hùwà tó kọ sísọ sí ọmọ ọdún mẹ́sàn-án kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ gbẹnután ìpínlẹ̀ Rivers arábìnrin kan ni o ó gbomi kaná ó sì fi bọ ọmọ ọ̀dọ́ rẹ̀ tòròtò ìlọmọ ọ̀hún mọ̀ bò ó sì tún tì í mọ́lé ọjọ́ mẹ́rin ọmọ ọ̀hún láǹfààní o láti lọ rèé gba ìtọ́jú nílé ìwòsàn wọn pé ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò àmọ́ ọwọ́ àwọn ọlọ́pàá ó ti bá afurasí náà ń ṣẹ́jú pàkó lákàtà wọn. ó yẹ túnjí agbéra ní pápápá ká lọ sí ìpínlẹ̀ akwa ibom ibẹ̀ náà ni ọ̀rọ̀ tún ti gbẹnu tán lẹ́yìn tí wọ́n pe àwọn kan èyí tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lábẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ iná ló jẹ́ pé olùkọ́ kan nínú àwọn èèyàn wọn ti ṣe bẹ́ẹ̀ tẹ́rígbaṣọ lákòókò tí wọ́n ń fi ẹ̀hónú hàn lórí àìrí owó àjẹmọ́núgbà ní ìpínlẹ̀ akwa ibom ni làwọn èèyàn bá tú sí ojú òpópónà pé àwọn ò ní gbà ó bẹ́ẹ̀ làwọn ò sì ní fẹ́ àìdùnnú wọn ni wọ́n fi hàn wípé owó eléyìí tó jẹ́ ìdá méjì àbọ̀ tí wọ́n ń yọ lẹ́nu nínú owó oṣù wọn lákò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ iná ni wọn ò dá padà fún àwọn gẹ́gẹ́ bí owó fẹ̀yìntì àwọn èèyàn òun náà ni wọ́n wá gbé oríṣiríṣi àkọlé sókè tí wọ́n sì fi ń fi ẹ̀hónú hàn ẹni tí í ṣe alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àtẹni tó tún jẹ́ akọ̀wé ìyẹn reverend felix kuki àti ọ̀gbẹ́ni benjamin benson iná ni wọ́n kọminú púpọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ọ̀hún iná ló wáyé o látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ti ṣe rí owó wọn gbà wọ́n pẹ́ látọdún 2015 ni làwọn ti gba owó àjẹmọ́nú ọ̀hún gbẹ̀yìn títí wá di ọdún yìí ìfẹ̀hónúhàn iná làwọn èèyàn ọ̀hún mọ̀ ń ṣe o kó tó wá di wípé àwọn eléyìí tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n lọ sí ibẹ̀ tó sì jẹ́ pé ńgbà wọ́n ń gbìyànjú láti fi ìbọn dẹ́rùba àwọn èèyàn ṣé ni ìbọn ṣàdédé ba ìkan ò lára àwọn èèyàn ọ̀hún tó jẹ́ olùkọ́ olùkọ́ ti ṣe òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Akwa Ibom bákan náà kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ náà ló tún ti ṣẹlẹ̀ nílùú Àbújá o níbi tí tọkọtaya kan ti wà nínú hílàhílo látàrí bí ọmọ wọn ọmọ ìkókó oṣù mẹ́ta ṣe di àwátì fatima ni wọ́n porúkọ ẹ̀ wọ́n pe ìyá ọmọ náà àti bàbá ẹ̀ ìyẹn tàlàbí kàbírù ni wọ́n pe ìyá rẹ̀ ń fọṣọ lẹ́ǹkùlé kó tóó di wípé ó ní kí àkọ́bí rẹ̀ ti ṣe ọmọ ọdún márùn-ún mariam kó lọ rèé wo fatima yàrá o ṣé ń ké àbí ṣì ń sùn wọ́n pé ńgbà tí mariam tí ó padà dé yàrá òfúùtù fẹ̀tẹ̀ wọ́n pé ọ̀bá ọmọ mọ́ wọ́n pe ẹnìkan arákùnrin kan náà ni wọ́n fura sí pé ó ti wọlé o tó sì gbé ọmọ ọ̀hún lọ sí ilé àkọ́kù kan eléyìí tí ń bẹ nítòsí ibẹ̀ wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìní Mariam ló ti kọ́kọ́ gbé ọmọ ọ̀hún pé ọmọ ń ké ẹjẹ́ wá gbé ọmọ fún mọ́mì tí ń fọṣọ lẹ́ǹkùlé wọ́n pé ìgbé tí ó gbé ṣàdédé ló pàdé ẹnìkan lọ́nà ẹni ọ̀hún ló wá gba ọmọ lọ́wọ́ ẹ̀ tó sì gbé lọ sí agbègbè kan tí ẹnikẹ́ni kò mọ̀ ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n kó ṣẹlẹ̀ ní agbègbè Dakwa níjọba ìbílẹ̀ Buhari nílùú àbújá ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún tá a wà yé nígbà tó tẹnubọ àlàyé bí ìṣẹ̀lẹ̀ tó kọ sí sọgbẹnu tó ọ̀hún ṣe ṣẹlẹ̀ arábìnrin kabiru ló fi ìdí ẹ̀ múlẹ̀ pé òun ò tí ì jóhun o láti bí ọjọ́ mẹ́wàá sẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ọ̀hún tó ti ṣẹlẹ̀ ẹni tí í ṣe ẹni ọdún mẹ́tàléní ogún náà ti ṣe ìyá ọlọ́mọ méjì ló wà ní ẹ̀ǹkùlé tí ń fọṣọ kó tó wá di pógbọ́ tí ọmọ ń ké ńlọ́ba ní ọ̀dà o ìwọ ẹ̀gbọ́n ọmọ lọ́ọ̀rẹ́ gbé ọmọ wá ọpẹ́ ìgbéǹgbé tí ẹ̀gbọ́n ọmọ débẹ̀ pé kí òun gbé ọmọ ó gbọ́ ọmọ lóòótọ́ àmọ́ kó tó dé ibi tí ìyá ẹ̀ wà ṣe ló pàdé arákùnrin kan lọ́nà lẹ́yìn tó pé ọmọ ọmọ ń ké gbé e wájú abọ́ rẹ̀ lẹ́kún ńlọ́ba gbé ọmọ fún arákùnrin ọ̀hún wọ́n pé àlọ́ ramirami ibi tí wọ́n gbé rí ọmọ ọ̀hún mọ̀ rèé o ó pe arákùnrin náà ló tún wá sọ fún ẹni tí í ṣe ẹ̀gbọ́n ọmọ kékeré ọ̀hún ìyẹn Mariam pé dúró ńbọ̀ ńbà wọn náà ra súùtì àtẹlẹ́rìn dòdò bọ̀ wọ́n pé àlọ́ arákùnrin náà ní rí wọn àmọ̀rábọ̀ ẹ̀ wọ́n pé lẹ́yìn wákàtí méjìdínláàádọ́ta làwọn bá lọ rèé fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá wọn lọ fi tó wọn létí o wípé ọmọ kókó jòjòló àmàmọ́ ẹni tó wọlé gbé ọmọ wọn gbé ọmọ oṣù mẹ́ta ọ̀hún náà ni wọ́n ti ń wá látìgbà òun o títí wá di àkókò yìí wọ́n pé àmọ́ o àwọn sì ń fi ìrètí sọ́dọ̀ olúwa wípé ọmọ náà yóò jẹ́ rírí nígbà tí wọ́n kàn sí ẹni tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìlú àbújá adé josephine wọ́n pe wọ́n rí i kàn sí ní àkókò náà látàrí wípé kò gbá aago àti pé kò dáhùn sí àtẹ̀jíṣẹ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sí sọgbẹnu tán nílùú àbújá mọ̀mọ́ ni wọ́n pe arákùnrin kan iná lọ́yọ́kẹ́lẹ́ wọlé gbọ́mọ o nílùú àbújá ọmọ ìkókó ọmọ oṣù mẹ́ta títí di àkókò yìí wọn ò rí kọ́rọ̀bà mi èdùmarè kọ́mọ ṣọwà ń bẹ̀ ẹ já sójú òpó lẹ̀ fún yín torí ìyẹn ní zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine. orúkọ títọ o. ẹ káàsán orúkọ yín ìbòlẹ̀ tí ń pè. orúkọ tèmi lukú pat láti ọ̀hánjọ́jà yìí. à ń gbọ́ yín. ìtura bá ń já òun ní ti arábìnrin tó da omi sí ọmọdún ẹni ara yẹn ọlọ́run àṣàánú wa o gbogbo tó fọmọ lọ́sìn gbogbo ohun tó ti gbọ́ yẹn lọ́sìn rí yẹn o ọlọ́run àṣàánú wa o ẹ pé tó. àmì ẹ ṣeun. hello. hello ẹ ká sọ ọkọ sísọ o. ẹ ká sọ orúkọ yìí ìbọlẹ ń pè wá. jọ́ọ̀jì láti ilé ìwé ni o. ẹ̀yin èèyàn ẹ sábà máa fọ ọmọọṣẹ máa mọ o ọ̀pọ̀lọpọ̀ ní àrùn ọkọ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn ò tí ì lọ sáàrù ni o nígbà tó mú wẹ́rọ̀ sọmọlá tó tó nẹ́nà tó dàbí wẹ́rẹ́ sẹ́yìn